náà àwọn obìnrin náà tàbá ní ìdáyàtì kọ síwájú náà àtúhùmà tí wọ́n bá fẹ̀sùn kànyàn lókùrúgbà tẹ́ẹ̀ bá tí rí ìdí òkodoro múlẹ̀ ẹni èyí sọ̀dára nínú ṣẹ̀rẹ́ Islam wọ́n jí owó ẹwà ń wá owó ẹ̀rí ẹwà ní gbogbo àwọn tó wà nílé yẹn pátá kọkùn ọwá gbàtún á kó ogun wọn dé ẹwà ní kónúkálùkù ọtẹwọ báyìí epo gbóná tí ń hó lórí iná ẹnìkan ẹtẹ kò gbúdọ̀ dánú kónúkálùkù ma gbà sọwọ́ báyìí jẹ̀mọ́ béèyàn ọ̀jà lè gan yóò ní èmi ni mo mú <laughs> <laughs> èmi wàláì wàláì mi mú kí islam yìí lo method ṣe rí kẹ́ ẹ má rówó yẹn ó sì pé nínú òfin déédéé ti islam ju kẹ́ ẹ fìyà jẹ aláìṣẹ̀ lọ dòdì tẹ́ bá ti rófin kankan tó fẹsẹ̀ múlẹ̀ tọ́ ọlọ́run ó dá ẹ kàn ṣe wà sí gbogbo àgbẹ̀tẹ́ tó bá mú o ọlọ́run ó ta ṣe rẹ̀ o kó tètè fílẹ̀ pé ká dá aláyé ń bí ju kọ́lọ́run dá jọ́bùjálì kìyàmà ṣùgbọ́n kẹ́ gbogbo wọn sá lè mú gbogbo wọn ní wà jíyà ẹ fi àjà àwọn èèyàn lọ́nà ẹ̀tọ́ ni ọwọ́ àṣeéṣe kọjá pé kò sẹ́nì kankan tó mú nǹkan yẹn bẹ̀ àìmọye lòmí ìjọ gbígbà tán tọ́jọ ẹ̀ ọpọlọ rẹ̀ padà dàrú ọmọ àwọn ọ̀nà fara mọ́nà ẹ̀ tó and then ṣe nínú Islam àwọn kan tó pọ̀ sọ̀nù mọ́ lọ́wọ́ sẹ́nu ṣẹ̀rẹ́ islam kọ̀sẹ̀ ní ìdíkún ó tọ́ṣọ́ yín táwọn èèyàn kan bá jí nǹkan ṣẹ̀rẹ́ ọkọ̀ béèrè lọ́wọ́ ẹni ẹ̀pẹ́ níbo ló fi sí lápèjúwe ń sìn eléyìí tí mo ń sọ ẹ̀ ó ṣẹlẹ̀ the first ọjọ́ tí mo kọ́kọ́ dẹ́kò rí dẹ́kò gbogbo àwọn tó ṣẹlẹ̀ ohun mi ò lè gbàgbé ẹ̀ ó sì jọ́kàn mi ó yọ lẹ́kò lọ́dún ah, ìlú ìrìnkọ́lọ̀ sànú níbi tá a dúró sílẹ̀ àti ń wá mọ́ lọ ẹ̀ ẹnìkan bá ń bọ̀ ọmọ kan ó ń tẹpa ó jókòó lórí ibi blọ́ọ̀kù kan bẹ́ẹ̀ ni ẹ ṣe kó gbà tí fọmọ yẹn ni gbà ọgbàlejì ọba di ìmọ̀ ọmọ yẹn ah! ẹfimilẹ̀ kí ni mo ṣe ẹfimilẹ̀ kí ah! gbogbo yẹn bá pé lérí ẹ pé ah! kí ló ṣe pé kọ̀ǹdọ́ ni mo ń ṣe gbogbo tí mo bá pa lójúmọ́ ibi abẹ́ blọ́ọ̀kù yìí

tọ́bá ti rọ́kọ̀ tọ́yọ ọlọ́kan báyìí yóò jù sá mo wá ń rí takété gbàtẹ́nìkan wá ń sọ tó ṣẹlẹ̀ mú ní ọ̀ọ̀ nínú ìṣẹ̀rí Islam kódà kójú òtọ́ ni ló kó síbẹ̀ ibẹ̀ yẹn kìí ṣe hirizu nínú ìṣẹ̀rí àkóò tó sọ pé wọ́n jí owó rẹ̀ ó gbúdọ̀ fi owó yẹn síbi tí wọ́n máa ń fi irú owó yẹn pamọ́ sí kò tó lè sọ pé wọ́n jí kí ìṣẹ̀rí àtúgbà kan wọ́n jí owó ẹ̀ lápèjúwe nísìn ọkọ̀ ó ní hirizu èyí ò lè gbọ́kọ̀ sínú kọ́mbọ̀d kó ní àwọn jí ọkọ̀ rẹ̀ nígbà tí ò gbé sínú kọ́mbọ̀d bóò ní wò sí níjì adájọ́ sọ pé no kì í ṣe ibi tán máa ń fi ọkọ̀ pamọ́ sí nìyẹn ṣùgbọ́n wọ́n jí owó mi mo gbé sábẹ́ mo gbé blọ́ọ̀kù lé lórí wájú ta hmm, ẹni tó bá rí owó ń bẹ̀ yẹn ọkàn rí owó náà ni ó lè máa ronú pé tọ́ ọlọ́run àsọba tá ń pè lẹ́yìn ilẹ̀kùn tí ń dáni lóòní kí ní <laughs> àdó àwọn gbà so òun ò lè pẹ́ níyẹn ló lè nínú ṣẹ̀rí àsìlámù so ó ti ní method téèyàn ọkọ̀ fi wù pé níbo ló fowó yẹn sí tẹ bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ìmọ̀ kan ti develop débi wípé ẹ ti mọ̀ dára tẹ bá tọba ti ń sọ̀rọ̀ ó ti láwọn kan tẹ mọ̀ wùlá rẹ̀ ṣe é rí ojú wa yìí ó ṣòfófó ju ahọ́n lọ ojú wa odidi ìmọ̀ kan wọ́n ń pè ní elmul jina'i criminology kó tó sì mú àyọ̀pẹ̀ kò ní ìdí kan tọ́ṣọ́ anybody tán bá ti ń wọ̀ ó ti láwọn questions kan tán bá ti jù kan sí ọ tó pé yes or no lọ sọ yes ó ti ní question míì tí ó tún tẹ̀lé tó pé no ni ó ti ní èyí tí ó tẹ̀lé tí wọ́n bá fi parí ọ̀rọ̀ yẹn tán ọ kẹsẹ̀ bọ́sẹ̀ èyí tó sún yóò tako èyí tó wà lókè yẹn ibi tó ti takora yẹn ni wọ́n wà lé ẹ̀ńfàsì lé lórí wọ́n ni ó sọ lẹ́ẹ̀kan ó sọ pé báyìí ó tún sọ báyìí bó ló ti fẹ́ sọ láàrin méjèèjì wàhálà dé hádà hùwà kò ní ìdí ikọ̀ ẹ̀tọ́sù ẹni gbogbo kìíní yẹn wá ń bẹ nínú ìmọ̀ nínú Islam ọ̀nbẹ̀nbẹ̀ so ìfìyàjẹyàn lọ́nà àìtọ́ oníkẹ́ máa tọ́sọ̀ gbogbo èèyàn lórí ẹ lè pé gbogbo wọn kẹ́ bí wọ́n lérè tẹ́ ẹ̀ bá padà wá gẹ̀ẹ́tì ẹ̀ fi wọ́n lẹ̀ fọlọ́hún so ti yé wallahu alam náà آمين omi téèyàn mú téèyàn ń lò nínú ilé bẹ́ẹ̀ni Allahu a'lam náà wà ní ṣe wákàtí kí ni ó ṣẹlẹ̀ ogun náà kíni wọ́n ní sáńjí sọ pé torí pé mọ́sálà àti ẹ̀ ní ó ní ogun ṣẹlẹ̀ àwọn èèyàn kan wá ń sá lọ wọ́n wá fẹ́ gbọ̀ náà nugbó ìgbà tí wọ́n gbé ọ̀nà nugbó wọ́n bá rí kìnìún lọ́ọ̀kan ìyá yìí ó sì pọ̀mọ̀ lẹ́yìn òun àwẹ́ kí láwọn lè ṣe kìnìún ọ̀sá jẹ nìkan ọba yọ ọmọ ẹ̀yìn wọ́n jù sí kìnìún ìyẹn ni kìnìún bí sí pẹ̀lú táwọn yóò fi sá lọ bàbá ńlá àárọ̀ ni kìnní ò ní gba ọmọ ọmọ kìnní sórí odidi ìmọ̀ kan ní ìgbésí ayé kìnní lọ́tọ̀ kìnní rọ ṣẹlẹ̀ yìí tẹ̀ ń sàn ẹ̀yìn gẹ́gẹ́ ló fẹ́ lé bẹ́ẹ̀ ti rí un kò ní dìde níbi tó wà yóò mọ̀ gọ́kàn mọ̀ kàn yóò mọ̀ wípé ẹ̀ mọ̀ sálọ gbogbo ibi ẹ bá lè sáadé <laughs> pé ọlọ́run ti gbàdúrà tòun lénìí tí ọ̀rọ̀ ọmọ tó jù sí yẹn kò ní léyìn yóò fi lẹ̀ yóò fi yẹn lẹ̀ tí ọ̀rẹ́ yìí tó kánú yẹn eh, ẹ̀yìn náà wà gbájì ìsò ti yé so káwàá sọ wípé orí bó ṣe sọ náà nínú sharia islam kò lẹ́tọ̀ọ́ torí pé tí wọ́n ń páyà ní wípé kíkì ni ó má pa wọn kíkì ni ó má pa wọn wà fi ju ẹnìkan síbẹ̀ bọ́yá tí kì ní bá fẹ́ pààyàn ẹnìkan ṣoṣo náà ni ó mú nínú gbogbo yín abẹ́ẹ̀kọ́ wọ́n ẹ̀tẹ́ fi wá ju ọmọ síbẹ̀ bọ́yá kìí sọ ọmọ gan ni kì ní ó fẹ́ mú só ti yé ara ẹ̀ náà ti wà sọ kì ní ó ṣiṣẹ́ rẹ̀ ẹ ti rìn sásìkò nu èyí <laughs> tó kù tẹ́ kẹ́ o lè rò pé òun ti pákó fílẹ̀ tún sáré lọ bìkan kó ń padà <laughs> kẹ́ni ara pálápálá kò lọ ńgbẹ̀ wá ju ọmọ kékeré síbẹ̀ kó jẹ láà mọ̀dẹ́gẹ́ bí ẹ mú ẹranko kan lọ́wọ́ bí ó lọ ma ń nílé ìwẹ̀ onílé ìwẹ̀ gbogbo ìgbà tóbìnrin olóbìnrin bá ti ń wẹ̀ yọ́rọ̀ alẹ́mọ́ yọjú ẹni ẹ ti wá sọ ó ti wá wá ìrìn sóńsó kan <laughs> bó ṣe gbójú sí báyìí wọ́n fi gún lójú ojú bá ń ṣẹ̀jẹ̀ ojú yẹn sáṣẹ̀jẹ̀ jíjí ọsátàrẹ ọba alìkìámọ́ ṣé nínú ṣẹ̀ríà sáàsọ̀pọ̀bìnrin yẹn lọ pa ni kò sí kéèsì kankan fún nínú ṣẹ̀ríà kò ní kéèsì kankan bójú ń fọ́ ọ̀fọ́ gbiná yọ́ lọ pàdé ọlọ́run pẹ̀lú ojú fífọ́ tí ó sì sọ ìdí tójú ń fi fọ́ wájú ọlọ́run so láàbọ̀ man bó ṣe wà ní fíkì òní so ṣe ẹ̀mọ̀ pé inú ilé wa privacy wa ni nínú nǹkan tó sọnù máa wa lọ́wọ́ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ni ó ní right àti máa wo yàrá oníyàrá ó ní right kódà ọlọ́run ọba ó kọ́ àwọn mùmìnì lẹ́kọ̀ọ́ àwọn sàábé gan ọlọ́run ní ẹ̀yìn ẹ̀yìn sàábé wáyé dá sàáltùmù húnna matáán tẹ́ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àwọn ìyàwó ànábì fasalu ní ni ẹ ti máa béèrè ẹ má kàjá wọnúlé láyé mi ọlọ́run tún sọ wípé ẹ má wọnúlé ànábì sallallahu alaihi wasallam hàtá ẹ́ yóò dànù lákùn suratul ahzab suratul ahzab èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ni wàlá mustani sínú alhadithi láti bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu eh tinuru nìyẹn ti ahzab

náà bá fún yín ló ń jẹ ni náà ẹ mọ̀ mọ̀ dáná bí bá sì ní kẹ́ ẹ wọlé ní tẹ́ ẹ fẹ́ sọ tẹ́ ẹ bá ti sọ tán ẹ mọ̀ mọ̀ nájú wọnú abọ́ gbà ṣe ìṣe fùfú ni mò ń wò lọ́ọ̀kan ẹ bọ́ bá wò lọ́ọ̀kan ṣe ìwọ ni wọ́n fi ilẹ̀ fún ni àbí kílódé ìyẹn kọ́ ìyẹn dé mọ́lẹ̀ àlá ẹ wo ẹ̀kọ́ tí Islam kọ́ wa. gẹ́rù nàzírínà ẹmọ́ mọ́ wọnú abọ́ alábọ́ tẹba wọnú lé ànábì náà ṣùgbọ́n tánàbì bá pè yín pé ó fáìtì yín pé kẹ wọlé ní ẹwà jẹun tẹba ti jẹun tán ẹsì dìde kún kálukú lọ kìí ṣe pé jẹun àárọ̀ retí pọ́ lọ ojú ń fọ̀rọ̀ panu pé ah, ẹ̀dàkùn agúnmọ̀ ilẹ̀ mọ́ jẹun ọ̀sán <laughs> ọmọ ṣe bí ẹ̀ka tó jẹ́ o ní máa tó aago méjì mi ò lọ́bi kankan lónìí sunday ká máa ṣe fàájì <laughs> ọlọ́run ni ẹ má ṣe bẹ́ẹ̀ o kì í ṣe pé kẹ́ ẹ máa fọ̀rọ̀ panu títí tásìkò oúnjẹ ọ̀sán tó fi tó ọlọ́run ni dẹ́yìn ṣe yẹn ó ní ànábì lára ṣùgbọ́n tijú yín kò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run ò ní tíjú láti sòtọ́ ọ̀rọ̀ fún yín o tẹ́ bá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ àwọn ìyàwó ànábì ẹ̀yin gàgá ní kẹ́ ti mọ́ bí wọ́n ẹmọ́ lọ já lọ bá wọn nínú ilé ìyẹn ló lè fọ̀ yín mọ́ ló lè fọ̀ ẹ̀mí yín àti ẹ̀mí àwọn ìyàwó ànábì náà ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹ̀kọ́ tí Islam kọ wa ó kàn lè jáwọ́nú lé ẹlòmí ń bẹ ó kalẹ̀kùn pé wà nínú ẹ̀kọ́ ni pé kúrò ní sẹ́ntà bí ẹnu ọ̀nà yẹn torí bá fẹ́ sílẹ̀kùn yẹn nǹkan mìí tí ó yẹ rí ò lè rí má dúró ní sẹ́ntà ẹ̀lẹ́kùn dúró sẹ́gbẹ̀ ẹni yẹn gálẹ̀ má fẹ́ kó wọlé kó pé yóò Islam lélẹ̀ èèyàn nínú yàrá èèyàn ẹni tí yẹn bá yọ̀ǹda pé kó wọbẹ̀ ló lẹ́tọ̀ àti wọbẹ̀ ìyẹn náà dẹ̀ jẹ́ kọ fáwọn obìnrin nínú tánàbí sọ fáwọn obìnrin pé ẹni tó kọ yín ò bá fún pé kẹ́ ẹ mú wọnú yàrá òun ẹ má mú wọbẹ̀ o pàápàá jùlọ ọkọ rẹ̀ wọn àtẹnìkan wọn ò gírì ọba dénú ilé ọba ní sítì rúùmù tó sì o ah, ní òkè bí mo ṣe á máa ń bó tẹlifíṣàn lẹ́kọ̀ọ́kan òkè ìwọ aláìlẹ́kọ̀ọ́ ni ó kàlẹ́ lọ́mọ ìjókòó ti àwọn oníyàwó ọkọ rẹ̀ ò sí nílé bákan náà ó gbúdọ̀ mọ́ sojú kòkòrò àti mọ́ wo nǹkan tó wà nú lé ó ń lé àfi tán bá yọ̀ǹda fún ọ pọ́ bá tún wá wọlé náà nínú ẹ̀kọ́ ni wípé in tó bá lọ náà ni kò fèsì kó wọlé pé ah ẹ̀yin olówó ẹ̀tún wago àfi bí ilẹ̀ kẹsẹ̀ gí láà islam fẹ́ gùn kọwàá ń tọ́ ọba lọ náà ni ó gbájúmọ́ kọ́ wá mọ́ hara hara ọwá dọ̀lá agbóngbá sọnù ṣé wọn ní máa sọ wípé ẹ̀fùrasá àfọ́ àtọwá lánàá o so privacy òun kálukú nínú ilé ẹ̀ o tún wá fìyẹn o tún lọ nílé ìwẹ̀ ẹni lọ tán bá kí nǹkan bọ̀ nínú ṣẹ̀ríà ní kò ní bá tòfin táyé mu wọn ló take law to your heart o làwọn sọ bẹ̀ẹ̀ nínú ṣẹ̀ríà Islam tẹ́ bá gbọ́ kí wọ́n kí gbẹ́ nìkan lójú ẹ̀ ní gbọ́kẹ́ nìkan ó dárú ẹ̀wò wa ṣùgbọ́n kí gbẹ́ ó yẹ̀ wò ó wò dáadáa ó sì dé court olóhun rò wípé bóyá ẹran kan ni ó lè proof ara right ní court tí ó dẹ̀ lọ ṣùgbọ́n fi táyé yìí ó lè proof ara right ẹnìkan ti ṣe báyẹn rí pàtà wà nílé ẹ̀kọ́ à ń gbé ilé bí hostel ilé òdìdí ilé ni àwa àgbà wíǹgì kan wíǹgì kejì àwọn ọmọ tí wọ́n wà ní nc ọ̀yọ́ ní àwọn wọn gbé bẹ ọkùnrin wà ń bẹ àwọn obìnrin náà gbà àjọ ń gbódìdí ilé òní ṣé ẹ pé ilé ìwẹ̀ náà onídojúkojú face me and slap you gbogbo ilé ìwẹ̀ náà so ẹwà wo èèyàn tí ń gbélé ní rúùmù kọ̀ọ̀kan stúdẹ́ǹtì alẹ́bẹ̀ tó bí mẹ́fà méje ẹwà wo tá a bá fẹ́ wẹ̀ láàárọ̀ tó ń kálukú jáde iléèwẹ̀ méjì ló sì wà mẹ́ kan kọkùnrin ma lò kan ẹgbẹ́ ara wọn náà iléèwẹ̀ wọn wá tán ti dá wọn àwọn èèyàn wà tó oníkàlùkù ó tó wọ́n tó gbá wọ́n tó àwọn àwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ ní kẹ́sì òye kọ́lọ̀ kọ́kàwà náà kún ẹ̀dẹ́sì yé èyàn ma sọ gbà tóbìnrin ọ̀fẹ́ wẹ̀ èyàn sáré lọ wẹ̀ torí pé kọ́ ọmọ wẹ̀ ẹjọjọ́ ń wẹ̀ bí wọ́n sí ń sọ pátá sórí kìíní òun náà sọ tiẹ̀ síbẹ̀ ọkàlùkù náà sọ oúnjẹ ọbẹ̀ sí kìíní ìtàárín yẹn lẹ́bọ̀dì ń sọ <laughs> sọ sí ṣe rí àìgbàgbọ́ yéèsì àdánwò ńlá ni ẹnìkan oúnjẹ ọwọ́ ń wẹ̀ ó sì ga ọwọ́ gbé bíi péèlì tó fi ń wẹ̀ ó dojú ẹ̀ kodò ọwọ́ á ń yọjú obìnrin tí ń wẹ̀ ìyẹn o obìnrin wa tètè wẹ̀ tán jáde bó ṣe ẹni yẹn náà wẹ̀ kọ jáde kọ lọ sọ ọmọ lọ́rùn sí ẹ̀sùn náà káwọn obìnrin ọwọ́ aṣọ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tó kú obìnrin pé ẹ máa bọ̀ o ẹ máa bọ̀ àwọn àfáà <laughs> so àwọn aṣáálẹ̀ ẹ̀wọ̀n níbẹ̀ kó ju ó ti ẹni tẹ́yìn mọ̀ á wọn àpèlè sí pé a ṣe sùúrù so kò síbi tí aburú èṣù èṣù náà ní ṣe èṣù <laughs> àwọn èèyàn NASD ní nínú ẹni tó yẹ pé ọmọ fìyà jẹ stúdẹ́ǹtì ó lé pọ̀ gbogbo stúdẹ́ǹtì ní ọ̀fẹ́ràn rẹ̀ àwọn mìíràn ọlọ́run mú àyà ọ̀sán wọ́n ti lọ ẹ̀jáde <laughs> ẹ̀sọ́ ti lọ ẹ̀jáde tó o bá ti ṣe nǹkan àbùkù àbùkù jẹ́ tiẹ̀ náà àwọn ọ̀rẹ́ rẹ̀ tún dé wọn ni ilẹ̀ ṣèbọ́kàn wọlé iṣẹ́ ni ó ń wò lọ́ọ̀kan ní tó máa pa nìyẹn wọ́n bá ra àwọn dé àfọ̀bàlẹ̀ jáde àwọn ẹni ọyẹ ìjáde àgbẹ̀yìn wọlé <laughs> ìjáde ò ṣe é ṣe àwọn èèyàn kílẹ̀ rò débẹ̀ náà o mo rò pé ẹran <laughs> ní àwọn ẹ̀rẹ́ wa sẹ́ran ọmọ domi sórí nìyà <laughs> ṣe rí ìtìjú yẹn kó tó lè jáde ńgbà abẹ àwọn ọmọbìnrin tẹ́bẹ̀ pọ̀ tí wọ́n lọ tó múra tó lọ skúù gbà ẹni kàfà ètò lè jáde ṣẹ̀rí láti jọ náà ẹni tó ṣe pé tó bá pèèyàn lẹ́ẹ̀kan tí èèyàn bá dáhùn àna ṣeréṣe ní ó fẹ́ sínìọ̀ ni bọ́ bá fẹ́ rán èèyàn lẹ́ ṣúgà lásán ni jọ torí ọlọ́ ọwọ́ àti ẹ̀ nítorí ẹ̀ṣẹ́ jáde ẹ̀ṣẹ́ so àwọn ìwà àdọ̀tí kan bẹ tó bá ti wù ọba personality ara rẹ̀ jẹ́ ó dọ̀tí ara rẹ̀ so tán bá ti kígi bọ ẹnìkan lójú rí ẹ̀ ní mọ́ in jí aslam tó fi jù tí lọ so ti yé kọ́lọ́nkọ́ sí àná wa ìwọ tó ń sì ń ṣerú ẹ̀ náà àṣírí ó túnjọ́ náà bá ti mú ọ náà bọ́yá ẹran lónìí ń da léèwé ẹrú ni o bọ́yá ọ̀kẹ́rẹ́ ni àmọ́ <laughs> tó fi wé kọ́lọ́n kó ṣàánú gbogbo ẹni tí ó bá ti tẹ̀ lófin ọlọ́run wọ́n máa yẹ pẹ̀lú àbùkù máa kàn wọ́n náà náà mo rò pé a dáhùn èyí tó wà ń bí wọ́n ní kí ni ìdájọ́ tí wọ́n bá ń ṣe tán bá ń pèrún lọ́wọ́ kéèyàn máa sọ̀rọ̀ tán bá ń pèrún lọ́wọ́ èèyàn lè sọ̀rọ̀ ṣùgbọ́n kí èyàn make sure pé in tí ẹni tó ń pèrún yẹn ń sọ èyàn náà ń sọ tẹ̀lé téèyàn bá rí pọ́rọ̀ téèyàn ń sọ yẹn kò ní jẹ́ èyàn ó lè máa sọ nǹkan yẹn tẹ̀lé kéèyàn máa sọ̀rọ̀ bẹ̀tẹ̀ ẹlòmíwà tó bá ń sọ̀rọ̀ yóò máa fọ́lò kíní yẹn yóò máa sọ tó bá lè sọ̀rọ̀ tó dẹ̀ lè máa fọ́lò bẹ́ẹ̀ tó ń pèrún ṣe ń sọ pèrún yẹn tó wọ́n náà rí pé kò sí tó ní kéèyàn ń sọ kò dákẹ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n fi parí ìrun wallahu a'lam wọ́n ní torí pé ẹni tó bá ma ń sọ̀rọ̀ tí wọ́n bá ń pèrún wọ́n ní tó bá fẹ́ jáde láyé kò ní rí gbólóhùn la ilaha illallah tọ́ àmàbìnà ti rẹ̀yìn then wọ́n ní ìjẹ́ ó dá téèyàn bá fẹ́ jókòó kéèyàn máa jókòó báyìí kẹ́yàn ọmọ ìjókòó àkẹ́kẹ́yàn ọmọ sí báyìí ẹ́ wọ́n ní jókòó bàbá lágbájé gbogbo èèyàn ní máa jókòó báyìí ànábì kọ̀ fún wa ká mọ́ máa jókòó báyìí lóṣè kẹ́yàn ọmọ jókòó kọ́ ọmọ bí ìgbà tí ilé tó fẹ́ wó tẹ wá fi pílà kan mú ẹlòmíì bí bá ń jẹun gan ṣùgbọ́n tí dọ̀rúrà bá béèrè fún un ẹlòmí tó jó lóyún ní ìsìn ó lè jẹ́ pé bó ṣe lè rọ̀ lọ́rùn ó ti dìdọ̀ rúra nìyẹn tó ti yé kéèyàn ó sì jókòó kó jókòó bí ọmọ ìṣe jókòó yìí tó jókòó báyìí tó kẹsẹ̀ báyìí téèyàn jókòó tó jó báhùn ànábì mọ́ ẹ̀rì ẹjókòó tẹlòmí mọ́lásẹ́gbọ́ fáfáfá sorry sorry <laughs> ẹgbẹ́ sọ́rí ah so gbogbo àwọn ìjókòó ṣùgbọ́n o kìí ṣe pọ́lọ́wọ́ jẹ́ tó bá dúpẹ́ ìyà o ṣùgbọ́n náà àwọn àdáàp àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ lómi oúnjẹ ò nímọ̀ bó ṣe jóun ó ti sí fùrọ́lẹ̀ ẹgbẹ́ àwọn ọgbọ́ tutututu ẹlọ tálùwà láṣẹ ẹlọ tálùwà láṣẹ ẹlọ sálọ ah! tálùwà láṣẹ so ó ti ní ẹ̀kọ́ jíjókòó abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima a ṣàlàyé níjọ́ juma nígbà ibi tá a dúró síhun àtúnfẹ́ já sílé àlùwàlá gbogbo ilé àlùwàlá ń kó tún kó sí inú mọ́sálásí kásẹ̀sẹ̀ lọ nílé àlùwàlá ilé ìtọ̀ tọ́ẹ̀lẹ̀tì òun lẹ́rìí pé sọ́kẹ̀wé ń lọ báwọn àfẹ́ṣe gbogbo bí ìkọjẹ́ inú mọ́sálásí nìkan torí parí pé tọ́ẹ̀lẹ̀tì yẹn máa ń rùn wá ṣùgbọ́n bá tá bá ti dìtáṣẹ̀ kúrò lára mọ́sálásí ẹ̀rì wípé yóò tún fún wa ní ààyè dẹ́n bí mọ́sálásí ṣe súnmọ́lẹ̀ ó jẹ́ kó rú máa mú a rò pé bí kóòṣì mẹ́ta àbí méjì kó tún kùn ká tún sí páànù tá a tún lò tá bá gbogbo structure tó wà ń bí páànù ti mọ́sálásí kò yẹ kó jẹ́ ti alábọ́dé ó yẹ jẹ́ ti gbàlódé náà tó ti ká ṣe èyàn kó ń bẹ̀ ká fi àwọn long spans ká fi sí kódà kíní kan tí wọ́n tún máa ń ṣe bí asẹ́bà tí máa gbé mọ́sálásí lọ́wọ́ mímọ̀ ìbò tán gbé ó èyí tí máa tún gbé tọ̀ bí asẹ́ bí bí bí kí lórúkọ bí pẹ́pẹ́ báyìí tí ó tún gbé lọ́wọ́ ó yẹ kí mọ́sálásí ó ní so gbogbo àwọn nǹkan yẹn àlówó ṣùgbọ́n agbèsíwájú ọlọ́run láti ìpasẹ̀ gbogbo àwọn kọmití tí wọ́n jẹ́ ń ṣiṣẹ́ lérí ẹ̀ kódà atúnilẹ́mìgan wípé kí èsì tún wà ní mọ́sálásí kìí sàrámù àbáramù so kí gbogbo àwọn ẹlẹ́kùn eléyìí kó kúrò ń bẹ̀ kó jẹ́ pé àwọn ẹlẹ́kùn tó pé tọ́ ọba ti dé bẹ̀ báyìí yóò sì fún rẹ̀ àforíjì sóṣòro fọ́lọ́un so mọ́dìkẹrù ẹlòmí ò ti mọ̀ rùgbé ah gbogbo pálapàlá tí mọ̀ wá ń ṣe mọ́sálásí tó bá ti dàbá ẹ̀ ní ìsìn òfin òde o ìwọ náà mọ̀ mọ̀ rú mọ́ ọ̀rọ̀ pé agbàgbé pampasì sẹ́yìn pé èyí ò ní bẹ́ẹ̀ ṣeéṣe mọ́ àtú pampasì ọmọ agbàgbé ẹ̀ mọ́ra sí bí ẹ̀ gúgúrú gbogbo ẹ̀ sílẹ̀ kò ní ṣeéṣe mọ́ torí pé àá ní odidi ẹni tí ọmọ àtúnṣe tí ó máa gbowó ni ilé ọlọ́run ọba àhákò anyunazof ilé ọlọ́run ọba lẹ́tọ̀ sí kó mọ́ gbogbo inú ilé wa lọ ẹjẹ́ ká ní nǹkan yẹn lẹ́mì mo fáwọn èèyàn kan láàárọ̀ yìí mo ti kọ́kọ́ rí táìsì rí agboolé wa lẹ́dẹ̀ ni láyé mo sì kéré nígbà náà mo pé báwo làwọn bàbá yẹn ṣe ronú wá àwọn o ilé mọ́sálásí yẹn o tọ́ílẹ̀tì wà mẹ́ àmì ilé ìwẹ̀ wà mẹ́ bẹ́ẹ̀ bá ráàyè wẹ̀ ṣáwà tún wá wà nílé ìwẹ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí gbogbo àwọn ibi tẹ́ẹ̀dì sàlùwàlá àwọn táàbù tẹ́ẹ̀dì sàlùwàlá táìsì àwọn táìsì pẹlẹbẹ pẹlẹbẹ kéékèèké white yẹn ń lẹ̀ mọ́ gbogbo bẹ̀ gbogbo àwọn bàbá tí wọ́n ṣe ń gbà yẹn kò sí táìsì lé ẹnì kankan nínú wọn táwọn bàbá yẹn bá ti lè ronú pé mọ́sálásí yẹ kó dáa ju lé àwọn lọ àwa tá a wà ní ìsìn alówólọ́jà bàbá ẹ̀rọ ẹlọ́kà rẹ̀ ẹ̀dà àwọn giant mosque tó wà ń bẹ̀ kìí ṣe Saudi ló bá wọn kọ́ àwọn bàbá yẹn náà ń dáwó lọ́wọ́ ara wọn díẹ̀ díẹ̀ díẹ̀ so ẹ jẹ́ kí mọ́sálásí kó wùyàn láti máa wá bí mọ́sálásí ṣe wà ọ̀pọ̀lọpọ̀ ń tà sọ yìí ó yẹ kára níbi library kékeré kan bí showcase glass yọ́ra wà ń bẹ̀ wọn tẹ́gbẹ́ lómi kalẹ̀ wá mọ́sálásí ò sí nǹkan tó kó sí kó múwèé kó kà kó sì tó fi síbẹ̀ padà kúrò ní mọ́sálásí so mọ́sálásí bó ṣe yẹ kú rí ó nìyẹn so yẹ ló fà àwọn ìpinnu àti ìgbésíwájú ọlọ́run tá a ní ọlọ́run ọba kó wọlá tó bẹ̀ kó bò wá láti rí so kì í wá sí ọ̀rọ̀ 500 naira kóníkàlùkù pinnu fún tọ́lọ́run bá fi ronúkàlùkù lọ́wọ́ náà kóníkàlùkù náà ó gbìyànjú àtúnsọ àtúnmọ̀ ẹ̀sọ́ lásọ̀ túnsọ lásọ̀ túnsọ torí pé ń tá a fẹ́ ṣe torí pé bó tún ṣe rí bá a ṣe tẹ́ kó tún rí èyí tó tún ṣe ju èyí lọ ló tún súnmọ́ tí ó tún wà ń bẹ̀ táàtún ní àwọn ìtẹ́ tí wọ́n máa ká yẹn èyí tán máa tẹ gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀ tí ò ní jẹ́ pé orí táìsì lásán gan ni ẹbọ̀ ló tún máa dúró gbogbo àwọn nǹkan yìí kò ṣòro fọlọ́n láti ṣe fẹ́jẹ́ ká gbé síwájú ọlọ́run kọ́lọ́n kó then radio program wa orange fm gbogbo yomul khamis láago márùn sáago márùn àbọ̀ ẹ ma ká máa gbọ́ ká sọ fáwọn èèyàn míì náà ara ṣe dáwà náà ìwọ náà sọ mọ́ pé ah, ṣé orange fm so to every thursday five to five thirty ó máa gbọ orísun ọgbọ́n láti inú quran ó máa gbọ ń so gbogbo àwọn nǹkan wọ̀nyí báwọn kan bá láwọn ọmọ ọba ẹ dáwà báwọn kan bá lẹ́wọ̀n ní nítìjú ẹjá wọ́n mọ́ ọbẹ̀ lọ́wọ́n kó sọ àwálẹ́ tí ó nítìjú so kọlọ́wọ́n lò wá ní sábàbí dáadáa o ọlọ́mọjà ajé sábàbí aburú wa muhammad sallallahu wasallam ẹni tó bá sì tún mọ́yàn tó lè dá sí tọ́lọ́n àwọn akọ́lá tẹ̀lé ọlọ́bẹ̀ ìwọ fún àwọn ẹlọ àrẹ́jì pẹ̀lú ẹni o ẹni tó bá fẹ́ fi dá sí tọ́lọ́n náà kó tún fi dá sí tọ́lọ́n torí pẹ́ lómi ní so wọ́n mọ̀ kó ní ó lè sọ fún ní tó bá ní kó yàtọ̀ 50,000 bó sọ 100,000 kó náà contribute yóò nílapa nínú masjid tó kọ́ lọ́wọ́ bá kí kó mọ́ dùn wà ní ládà ọ́ kó sì fún wa lókun àtagbára kó sì bò wá láṣìírí kó bọ̀ kó bò wá láṣìírí kó gbà yàrá sì kí wa kó mọ́ fi ìjẹ ẹ̀mú iná lò kó mọ́ fi ní wa lára wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh